kí tó máa fi pè dánilẹ́kọ̀ọ́ fún wa lé ní ọlá ń kíra afá olùmùsùlùmí títí imáàmù siddiq al-mishawi báàbù tí wọ́n ń kà fún wa lọ́wọ́ wọn náà ni àkùsá olùkútàbá alùsàlìyà àwọn àṣìṣe àwọn tí máa ṣe kútùbà àwọn imáàmù tó máa ṣe kútùbà àwọn àṣìṣe iṣẹ́ tó máa ṣe nípa kútùbà wọn ẹlẹ́ẹ̀kẹrin ni àwọ́kà ní ìrọ̀lẹ́ yìí ìbámu ní ìtọ́lọ́tòlò kótóbá àtẹ̀kírù sọ́lá wọ́n máa jẹ́ kí kótóbá ogun wọ́n wá sí èrò ní kúkúrú yàní nínú àṣìṣe tí imam àwọn kótóbá àwọn tí máa sọ kótóbá tó máa ṣe kúnlẹ̀ ní ká sọ kótóbá tí ó gùn àwọn tó máa fẹ́ kírun wọ́n wá lo súrà súrà súrà fi kúrú fi kírun imam ní àṣìṣe ni ìjọba tí imam sọ báyìí yóò padà mú ẹ̀rí wá fún wa ó ní wa huwa mọ̀háàlì lè hádì yìí sallallahu alayhi wa sallam báyìí ó yapa sí ìtọ́sọ́nà tànájúwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé àwọn ọmọ ènìyàn ọlọ́run ti sàlàyé fún àlàkọ́rẹ́ káàna lakum fi rasulillahi uswatun hasana man káàna yarjullaha àfáà ní ẹ̀rí àkọ́kọ́ tó jẹ́ pé àsìsẹ́ ní kí yíò máa ṣe kútùbà tó gùn kó a máa kírun kúrú kó máa ké súrà tó kúrú òun náà ni pé ó tako ìtọ́sọ́nà tàbí sallallahu alayhi wa alihi wa sallam fa'an Ammar bin Yasir radiyallahu anhu qala sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul inna tula salati ar-rajulu wa qasra khutbatihi wa qillati min fiqhihi

ma ilẹ̀ ní fi eléyìí àpẹẹrẹ àdáàmà àpẹẹrẹ àgbọ́yé ẹ̀ ẹni tí bá máa ṣe kútùbà ní ọdún máa ṣe kútùbà rẹ̀ ó sọ kútùbà rẹ̀ ó kúrú àmá ìrun tí ó wà tí yóò wá gùn irú bẹ́ẹ̀ àpẹẹrẹ kí ni àpẹẹrẹ pé ó ní àgbọ́yé pẹ̀ kí ni àti ní ẹtùwá ẹ máa máa ni ó kúrú wà ilẹ̀ dájúdájú níbi àlàyé tí ẹ bá ń sàlàyé àlàyé ọ̀rọ̀ nígbà míì ìyí máa dàbí idán ẹni pé ọ̀rọ̀ tí ẹ bá sọ ọmọ ìyẹn gbà míì bí idán ní máa rí ní ara rẹ̀ wallahu imam muslim ló gba hadith yìí wá anabi sallallahu alaihi wasallam kò kọ́ wa lẹ́kọ̀ọ́ kúkú níbi báyìí anabi wá ní àwọn súra tí máa kà lọ́jọ́ júmọ̀ bá kírun júmọ̀ ó láwọn súra tí máa kà súra tí anabi máa kà jù nínú kó ka súratul juma'a àti súratul munafikun àbí kó sábẹ̀ hisma rafikal ala àti kí súratul ghashiya súrata ní ma fi kírù juma ni wọ́n fún wallahu alam ẹ̀ẹ́rì ti tara àwọn súra yìí láti ẹwọ pé a àwọn juma àti súra tó tẹ̀lé ilẹ̀ bá tẹ̀lé kí yẹ sábí àti gini àti súratul ààlà súratul ghashiya lánàbí ti máa kà níjọ jùmọ̀ ní ilé ìrìnàṣì ló dáa jù kí ẹni obìnrin láti máa tẹ̀lé súnà tànàbí sallallahu alaihi wasallam qala Nawawi ìmáàmù náà yíwá sọ lábẹ́ ọ̀rọ̀ yìí ó ní al-murad bil hadith alladhi nanu fihi anna salata takunu tawila bin-nisbati ila al-khutbah la tatwila la tatwilan yashukku ala al-mu'minin wa hiya hina'idhin حكم أي معتدلة والقطرة قطر بالسنة آه إلى وديها الإمام النووي رحمه الله ó ní tá a gbàlérò hadithi tá a kà sẹ́yìn òun náà ní pé irú yẹn yóò gùn ní binisibati ilà lọ́kùtùbà compare to kùtùbà yẹn irú yẹn yóò gùn compare sí kùtùbà kìí ṣe yí pé àwọn àlọ́ fa irú gùn lẹ́yìn tó yẹ pé yíwa máa kó wàhálà bá ní tí ń tì lẹ́yìn yàn. I ma wo àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ ní kí tọ́lá rẹ̀ ní máa tánàbí máa ń dá ó lè ka súrà tó gùn àti ọtí fún wa rí tánàbí ń kírun òru ka súrà tó bọ́kọ́rá súrà tó lẹ́gbẹ́ nìta súrà tó moran ọmọ ẹwà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó gùn ni àmọ́ tí bá ń kírun fún àwọn èèyàn sọ fún wa ìkẹ́kẹ́ ẹ̀ bá ń kírun àwọn èèyàn yín ní ní ẹni àwọn tí ń tẹ̀lé yín ọ̀lẹ́ ń bẹnu wọn ẹni tó ní bùkátà ń bẹnu wọn àwọn tẹ́ bá ń dànù kí ẹ̀kẹ́ bó ṣe wù yín nábì wa alihi wa sallam ìgbà míì àdínsì káwà ní bulugul maram wọ́n ní ànábì sọlọ nígbà míì ààhẹ́n wọ́n láti sayyidina Abdullahi Abbas ló gbàdí kí òun rí ànábì níjọ́ kan ó wá èèyàn ó ní mo ó sì ti mọ́júbà àti ìṣá ìpapọ̀pọ̀ yẹ láì jẹ́ sí kankan wọn ni pé kí ni ó lè fà ó ní kò fẹ́ kó wàhálà báwọn àlúmọ̀ ni ànábì máa wo tí ó bá ti kó nira báwọn àlúmọ̀ tí ó ṣe àmọ́ tó báwọn àkọlọ́ nìkan bẹ́ẹ̀ náà ti rẹ̀ kí àwọn náà ó ti wà tí a bá ń lé ìbèrún fáwọn èèyàn kágbìyànjú láti máa ṣèrò ní fúfúyẹ́ àmọ́ tí a bá ń dárun tí a lè falọ̀ àmọ́ tó ń ti fúfúyẹ́ náà dáadáa ẹlòmí ò bí méjì mẹ́ta èyí ó ti borí lẹ̀ láà pẹ̀lú ìfarabalẹ̀ náà ní bí ó lè ti bá ń gbìyànjú láti sọ fún wa náà ní pé ká má máa fàágùn débi pé yóò máa kó nira bá àwọn tí wọ́n ń tẹ̀lé wa so àǹfààní solíra yìí wọ́n wá túmọ̀ sí pé èròǹgbà ta gbàlérò ń gbà náà pé àìmọ̀ òtẹ́dìlà náà ní pé kó wà níwọ̀ntúnwọ̀nsì ó ti dọ́gbadọ́gba yàní àmọ́ yàní kútùbà ń tiẹ̀ òun tiẹ̀ á ṣe kútùbà ní fúfúyẹ́ nípa yàní wọ́n ti pìrìsẹ́ǹtì yàní kútùbà yẹn Allahu alam ìjọ lára iná ilẹ̀ ìṣàrẹ́ ìta àkàtúnṣe nídọ́rùn kó paládà rẹ̀ ìṣúgbà ìṣẹ́ ọlọ́mọ́sà forí jẹ̀wà irú kú tún àwọn bíbà yìí tí láwọn fẹ́ sọ àlẹ́ sọ kúkú sí àyíká ẹgbẹ́ ẹ̀rí gbogbo kú tún because kú náà mẹ́sẹ̀jì kan la fẹ́ pass àti bùkátà káwọn tó wá sí júmọ̀ kájàǹfààní kílíkì tó dì mú lọ sábà á sọ̀rọ̀ pé yáwọn èèyàn bóòlù àti tẹ́tẹ́ bóòlù kílàǹfààní júmọ̀ tí wọ́n wáyẹ̀ alákòlà hàn án sọ gbìyànjú àmà tẹ̀lú súnà tànájúwà Muhammad bàbá fẹ́ sọ fún ayé wà níwọ̀n tí wọ́n sì kò ní gbójú bàbá dẹ̀ fẹ́ kírun á kírun yẹn náà pẹ̀lú àwọn súrà tí yóò gùn díẹ̀ insha Allah wa alaikum